الحمد لله والصلاة والسلام على رسول الله الكريم وعلى آله وصحبه والتابعين له بإحسان لا يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدفع فún ọlọ́run ọba ọlọ́run tí ó yọ̀nda ọ̀rọ̀ tó lórí sí àfíkà yìí ọlọ́run tí ó ìfẹ́ wa ìbéèrè tí wọ́n béèrè pẹ̀lú àlàyé tí wọ́n fi kún wípé àwọn gbọ́ yí pé ìkàtí béèrè yẹn tí wọ́n fi sùn ó ti pín sí méjì alákọ̀ọ́kọ́ tí ó hàn nínú ìbéèrè yẹn òun ni sísà tó yẹ sí pé wọ́n bí láti pàṣẹ zìnà yìí bàbá rẹ̀ ò so igi lórí ìyá rẹ̀ tí oyún rẹ̀ fi wáyé wọ́n sáwà bí sísà yìí pẹ̀lú pàṣẹ yìí ṣùgbọ́n ní bàbá ìwádìí sóhùn ó kọ sísà yìí lọ́mà ó sọ wíkì sọmọ àwọn wọ́n ní tí sísà yìí bá fẹ́ now ṣe didi dídì sún tí bàbá yẹn dì sún nìyẹn bó ṣe yẹ kí bàbá yẹn ṣe náà nìyẹn torí pé sísà yìí kì í sọmọ bàbá yẹn gbogbo ọmọ tó bá bí before ìdí tí wọ́n bá ti so ìdí ọmọ yẹn ò kì í sọ ọmọ ọkùnrin ọmọ obìnrin so bàbá yẹn ò ní ráìtì kankan lórí ọmọ yẹn ìbá kò lè orúkọ ẹ̀ bẹ́ẹ̀

orúkọ bàbá wo ni ọmọ wá jẹ́ àwà orúkọ ọkùnrin kan agbèfún bẹ́ẹ̀ni so wọn kí ń fi ọmọ zina wọn kí ń fi ti sọ́dọ̀ bàbá orí kò ní bàbá kò ní bàbá ìyá ló ní now nígbàtí o ti wá ní bàbá yìí bàbá yìí ó lè jẹ́ wàlíyù rẹ̀ nígbàtí bàbá lọ́kọ bẹ́ẹ̀ làwọn pẹ́rẹ́ntì ní ó rẹ̀ nítorí pé ìdílé obìnrin ò kí ń ṣe wàlíyù fún ọmọ bẹ́ẹ̀ lóbìnrin ò lè ṣe wàlíyù fún ọmọ rẹ̀ tó yé ọmọ yóò ní jẹ́ bàbá yóò ní jẹ́ wàlíyù fún rárá tí bàbá yìí bá dẹ̀ kú ọmọ yóò lè jogún bàbá yìí náà tàwa ni ó jẹ́ wàlíyù fún Ànábì ní fasultanu wàlíyù malla wàlíyàlá sábàwá rí so kọ́ nǹkan ààrá láṣẹ tí ó lè jáláṣẹ mùsùlùmí tó lè so ìdí ẹ ìgbà ẹni wà kú àwọn ọmọ ìyá rẹ̀ nínú Islam àwọn lè so ìdí wọ́n lè dúó fún gẹ́gẹ́ bí wà níyù láti so ìdí ẹ̀ ṣùgbọ́n conditions ni pé ààrí so tọ́ tó lè ṣe ó tó kàn yẹn àwọn ọkẹlẹ̀ kejì tó àti ẹni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń ṣe fàǹfà lórí pé ta ló lọ́mọ ta ni ò lọ́mọ ìyá padà wá come out clear pé ìwọ̀kọ̀ bímọ fún bàbá ló lọ́mọ yẹ́ o alwaladu lil firash walil air alhajar arábì ní tí obìnrin bá lọ ṣe zina níta ó gbóyún ṣe rí onísìnà yẹn tí òun ṣe àṣedànú yẹn oko ní tí ẹ oko so yé e, tí a bá rí irú ẹ̀ tó ṣẹlẹ̀ lọ́mọ́ fi sàdánwò fún wa àwọn tọ́lọ̀ ti fi sàdánwò fún ní àwọn obìnrin ẹ̀yẹn má jẹ́ because ẹ̀yin kọ́ lẹ́ṣẹ̀ àbí kí lẹ́ṣẹ̀ ti ń pẹ́ wáyé ṣe bá wọn òbí ni wọ́n ṣẹ̀ ó yìí yẹ́ jẹ́ kí wọ́n ti túbá kọ́lọ̀ ti gbà túbá wọn abẹ́lọ́wọ́n bàbẹ́ ẹ̀kọ́lọ̀ ń ṣe wọ́n lẹ́ni tí ó túbá tọ́lọ̀ ó sì gbà túbà wọn so ọmọ àlè sí ní ẹni tó jọmọ àlè sísà yìí tó jọmọ àlè àbúrọ́dà tó jọmọ àlè yìí kò láburú kankan ní ìsìlámù ẹ kò lè ṣe mọ́mù ìrọ́ ni ó lè ṣe mọ́mù dáadáa ẹ kò lè ṣe gbá kò lè ṣàwó ẹ kò ní wà àlìjánnà ta ló sọ bẹ́yìn ọ̀rọ̀ burúkú nìyẹn kí ọlọ́run bá ní àwọn ní di ẹrù ẹ̀ṣẹ̀ ẹnìkan rú ẹlòmí ẹnìkan ò bẹ́ẹ̀nìkan rú ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ sáwọn òbí wọn ló ṣẹ̀ so ìyẹn nìyẹn so irú kò ní jogún bàbá yẹn ó lè jogún ìyá yẹn dáadáa ó sì máa jogún ìyá so vex tó bá jẹ́ sí pé ìfàmà mẹ́lá ní bàbá ta ló lọ́mọ ta lè lọ́mọ mímọ́ ní ìgbàgbà bàbá ló lọ́mọ so ilẹ̀lẹ́lẹ̀ kejì tí ó jáde nínú ìdájọ́ yẹn so inú ìbéèrè ọlọ́rẹ̀ náà táwọn olùwà kó parí ìwé ó wá gbogbo mí pé ara ti lè máa gbóògbà eventually wà bàálẹ̀ sí ìná ah. nígbà tó wà bàṣẹ ìdìnnà ah, ṣé àwọn òbí ni wọ́n lẹ́sẹ̀ ní àgbóhùn ìkíni rẹ̀ ìkejì ni pé kí lálàfo tó wà láàrin ìyàwó kìíní àti ìyàwó kìíní ṣé ó ní iye àti ah, ìyàwó kìíní pé àpòṣẹ̀ fẹ́yàwó kìíní kí wọ́n tó fẹ́yàwó kìíní náà ìbéèrè eléyìí ó bá nínú jẹ́ púpọ̀ ó wà pàtẹ́sìkì gan ọlọ́ọ̀bá kí ó sọ wọn bẹ̀ gbogbo ara láti gbọ́ ìbéèrè má ṣe bèèrè ẹkùn ní ìdíkìsẹ̀ ma rìfíìtì ìbéèrè ẹmọ́ ìdájọ́ tí àwọn fẹ́ mọ̀ ní pé ṣé àwọn òbí ló lẹ́ṣẹ̀ ni àbí sísà yẹn àwọn méjèèjì náà jọ lẹ́ṣẹ̀ àwọn méjèèjì ṣẹ́rí àwọn òbí ọlọ́ọ̀bá kó dáhùn kó bá wa sánú wọn àìmọ̀kan ó ń dàmú àwọn òbí púpọ̀ ó sì jẹ́ kí wọ́n máa bà nǹkan tí ó dáa jẹ́ àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn sorry to to say so ohun kó bá wọn òbí wa kọlọ̀wọ́ kọ́ bá tún wọn ṣe ọmọ tó ń wá bá yín pé òun fẹ́ lọ́kọ ṣe ti rí ẹ má fi ara wé ara ara ìgbà míì òbí lè mọ́ ní ṣáwà tó ọmọ kí wọ́n rò pé kí ló ń dàmú ẹ ìbòrò tí ìdégan kí ló kí ní gbogbo fìlè fúrú ẹ kí lè ṣe kí sọ kí ló ń dàmú ẹ nǹkan tó ń dàmú ẹ gan ló gbé báyìí torí ìbéèrè yẹn gan ìbéèrè àṣẹ ni kí ló ń dàmú ẹ ọkọ ló ń dàmú ẹ tó ń dàmú ẹ náà so àmọ́ àtakò ni so tọ́mọ bá gbérú ẹ̀ wá má farawé ara pé kí ni àǹtí torí irú àwọn nǹkan tó tó máa ń fà táwọn ìfín táwọn èèyàn fín tó máa ń lè tó máa rí ní pé ẹ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ò tí lọ́lé ọkọ àfi kan mi pẹ̀lú ẹ̀dàkùn wọ́n ń sọ so ṣe rí wọn kí ń fọjú orí ṣe o wọn ọ̀dẹ̀ kí ń fi àgbá in fact ó lè jáde kẹ́yìn ní ọkọ̀kọ́ so yíba because ara ọ̀tọ̀ọ̀tọ̀ ni in tọ́nà bà lékẹ́lá sì dá sí oúnkàlùkú lára ọ̀tọ̀ọ̀tọ̀ so ṣẹ́rí àyà Kùrán sọ pé wala ta'duluhunna an yankihna azwajahunna idha taradaw bainahum bil ma'ruf ọlọ́run bá ní ẹ ò gbọ́dọ̀ kó nira báwọn obìnrin láti fẹ́ ọkọ ní bá fẹ́ fẹ́ ọkọ ẹ gbọ́dọ̀ deprive wọn láti fẹ́ ọkọ tó bá ti yọ́nú síra wọn láti fẹ́ra wọn ṣẹ́rí so yíba yìí ọlọ́run bá dẹ̀ ní anábi ni wàkúlùkùn rọ́ì wàkúlùkùn masúlù náà rọ́ì yá tìhì arrajulu rọ́ì ala ahli baitihi wa huwa masúlù náà rọ́ì yá tìhì wal mar'atu ra'iyatun fi baiti zawjiha wa hiya mas'ulatun an ra'iyatiha ala wa kullukum bẹ́ẹ̀ ni obìnrin náà adáran jẹ lórí nínú ilé ọkọ rẹ̀ ni lórí dúkìá ọkọ rẹ̀ ọlọ́run ó fi lè rí báwo ló ṣe tọ́jú àwọn dúkìá ọkọ rẹ̀ sí so àwọn òbí yẹn ó lẹ́ṣẹ̀ wípé wọ́n ṣe sábàbí wọ́n jẹ́ sábàbí zìnà fọ́mọ wọn ọmọ wọn náà wà lẹ́ṣẹ̀ yóò jìyà kó ṣe zìnà nítorí pé àwọn òbí rẹ̀ wọn ò kún ọláyè kó ṣe nìka ìyẹn ọ̀sọ́ kọ lọ sí in fact o lè ṣí òbí rẹ̀ sí court eh, ìyẹn iṣẹ́ kí ní o wàláì àwọn irú ẹ̀ wà allowed nínú Islam dáadáa tí òbí bá fẹ́ fi ẹ̀tọ́ ọmọ dùn tó lè líìdì sí pọ́ ọmọ òṣè lọ́wọ́n bá ọmọ òṣè bọ́ àbọ́ ọmọ òṣè kìíní ọmọ lè gbé òbí yẹn lọ sí court kí court dẹ̀ bá Islam court lè fọmọ yẹn lọ́kọ tí ò sì ní sí kankan àwọn aláṣẹ nìyẹn so yé so yí sí àtàbí wá ṣe zìnà so irú eléyìí bá yí better. ju ká ṣe zìnà lọ so bí yẹn ṣe jẹ́ nìyàn so ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni gbèdéke tó wà láàrin ìyàwó aláàkọ́ sí ìyàwó so question yìí question tó dáadáa náà ni kò sí gbèdéke kankan in fact èèyàn lè ṣe nìká alákọ̀ọ́kọ́ lónìí kó dẹ̀ síjọ́ kejì kó tún ṣe nìká ẹlẹ́ẹ̀kejì in fact to be honest with you ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín ẹ kí n honestly speaking láti inú experience téèyàn ti ní láti àwọn nǹkan téèyàn ti ń rí àtàwọn kan tá à ń bá fẹ́ra láwùjọ yìí kódà téèyàn bá jẹ́ kọ́pẹ́ jù wàhálà ni bẹ́ẹ̀ ni ṣẹ́rí bá jẹ́ kọ́pẹ́ jù ẹ ti fi máa kọ́kọ́ ìkejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà àwọn ọmọ tí bùkátà ti ń pọ̀ ìgbà yẹn ọmọ sọ pé ẹ kìníkan kò sí sanwó ilé

ṣé sísá mùsùlùmí tí lè fẹ́ kírísítẹ́nì tí kírísítẹ́nì lọ́kùnrin wọn sọ pé mo fẹ́ kú mẹ́ta bọ̀ wá àtúntà tí kírísítẹ́nì sọ pé ó promise pé owó ti mùsùlùmí náà wà láti ẹ̀kí ẹ̀rọ ẹ̀dáàkùn wọn mo fẹ́ kú pọ̀. àwọn ẹ̀dáàkùn ẹ̀dáàkùn ẹ̀dáwọ̀ àmì. bóyá ẹ ti mọ̀ dáhùn yẹn ká máa wulẹ̀ dáhùn rẹ̀. ọ̀pọ̀ ìbéèrè tó wà ní ọ̀pọ̀ tẹ bá mọ̀ sí aró là máa pa tẹ á kánà bèbè èyí ti sí káàkiri máa lọ rí. ọ̀nà wá sí jìn sẹ́lẹ̀ náà. kwẹ́sàn tó máa ń bí tó dà mú bí àwọn kan ní bẹ́ẹ̀ ní ọdún pẹ̀lú kwẹ́sàn tó máa ń pọ̀ àwọn ẹ̀yọ ọdún ọ̀rọ̀ tó jì táwọn àbájọ là máa bàrọ̀ kàdé ẹ̀yọ kan sí kíkálẹ̀ máa lọ rí. náà ìkejì ni pé ìlè sísà láì ló fẹ́ràn ó láì gbọ́dọ̀ àgbà wọ́n àbúkẹ́ lọ́nà tí yóò mẹ́kọ̀ọ́ wa. bróda wa ti ká àti àwọn òmìnira kí ni nẹ́ẹ̀sì tí bróda tí sísà yóò ṣe. ẹlẹ́gẹ̀ẹ́ta ẹ má bẹ̀rẹ̀ nínú sáà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbàgbé ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ má jẹ́ ká ṣe àmà ò ẹjọ́ ẹ má jà sí ha tẹbá ti sí ha ó ti àzún pẹ̀ tí ma níyẹn so ọkà jẹ́ sí pé ẹni tí ò mọ̀ tó ń béèrè òun lákàfẹ́ fi àǹfààní yẹn jù ìbéèrè mi lè stand for ni kò fọ́ nìbá ṣẹ́rí tẹ́yìn ọba ti ma kò mọ́ náà nìyẹn o ẹ̀yin lè mọ́ kẹrù pé àà ó sì lè sọ báyẹn kò mọ́ ni ó dẹ̀ fẹ́ mọ́ ló fi ń béèrè so ẹni mí rò pé àà sọ yẹ kó súnmọ́ béèrè béèrè kó ti gbẹ́sìn yóò jù báyẹn lọ a lè fi ìgbẹ́sìn yí ara wa lè fi wé ara wa jẹnigba mí tó so ẹ má jà máa ṣe mọ́ kò so ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní sísà tí ó fẹ́ lọ́kọ̀ọ́ ó wá rí ọkùnrin christian tí ó sọ fún pé máwọ̀ orí nǹkan abájí fẹ́ra wa tán máa jù mùsùlùmí máa jù mùsùlùmí so ṣe sísà yẹn lè fẹ́ kò lè fẹ́ o wala tunkihul mushrikina hatta yu'minu wala abdun mu'minun khayrun min mushrikin walau a'jabakum ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ fún àwọn ọmọbìnrin yín ní ọkùnrin kèfèrí fẹ́ ẹ kò gbọ́dọ̀ fi àwọn ọmọ obìnrin yín sí aya fún àwọn ọkùnrin kèfèrí fẹ́ hàtàyù mínú títí tó fi gbàgbọ́ wọ́lá ẹ́bẹ̀dù mínú ọlọ́ ní kódà kẹ mú ọmọ yín bìnrin ọmọlúwàbí kẹ́ lọ fún fún ẹrú ọkùnrin ẹrú tó jẹ́ ọkùnrin mùmínì khayrun min mushrikin ó lóore ju ọ̀sẹ̀ bọ ọmọlúwàbí kèfèrí lọ èèwọ̀ ni ó burú gan èèwọ̀ kódà gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ bàbá tó bá ṣe bẹ́ẹ̀ ti jákùn mọ̀lẹ́bí kíyàn fi ọmọ èèyàn kẹ̀rímà rẹ̀ ọmọ rẹ̀ ọmọ alákùnlé ọmọbìnrin kọ́lọ̀ sí fún kèfèrí fẹ́ kódà oníbídíà wọ́n lẹ́gbọ́rọ̀ fọmọ yínfẹ́ mùsùlùmí tó jẹ́ oníbídíà àwọn àbá àzọ́mà pé man zawwaja karimatahu sahiba bídá faqad qata'a rahima gbogbo ẹnikẹ́ni tó bá fún ọmọ rẹ̀ obìnrin ó ti jẹ́kùn ẹbí kámọ́ sọ kèfèrí tó ń ti fọgbà tó yíba ní sí so ọlọ́run wa kó sànú ayò gbọ́dọ̀ zẹ́wò now ṣẹ̀rí ẹ̀tàn ni ẹ̀ẹ́dẹ́ bá ti fẹ́ ọgbà èdè musulmi kọ́kọ́ dìíná kọ́kọ́ dìíná èwo ni yóò and mind you ṣẹ̀rí kódà láwùjọ yìí mi ò ní advice yín kò ń ṣe haram tọkùnrin bá promise yín kó wọ́n di musulmi ó dẹ̀ dìí nítòótọ́ kò ń ṣe wọ́n láti fẹ́ bẹ̀tí ní advice yìí kẹfẹ́ because àwùjọ tá a wà yí agbára ọ̀káwọn kèfèrí ẹ̀rí mi gbọ́yé kẹrí kìíní kan bẹ̀ misconception ni o àwọn èèyàn máa ń sì gbọ́yé Islam wà láwo ká fẹ́ obìnrin tó jẹ́ kèfèrí ọkùnrin mùsùlùmí lè fẹ́ obìnrin tó jẹ́ kèfèrí ṣùgbọ́n láwùjọ wo láwùjọ tí ò ti ní yíwọ́ láwùjọ tí àwọn kèfèrí ti ń gbé ẹgẹ́ bí alùdímà àwọn tó yẹ pẹ̀rẹ̀ tó mọ̀sán jízíà fún ọ̀dẹ̀ lè fẹ́ sí wọ́n hàn tí ó dẹ̀ lè ní impact lórí ìwọ àtàwọn Islam kò lè nípa kí irú àwùjọ yẹn tágbára ti ká wọn náà ti ní kẹfẹ́ wọn kìí ṣe irú àwùjọ tápá àwa lágbára káì àwa mùsùlùmí bẹ̀ lágbára ká bíyàn bá pín bá lóun gbọ́ ẹ̀yẹn tó wà lọ fẹ́ kéfèrí nìsìn ẹwà wọn tó dẹ̀wò láwọn tó jẹ́ èèyàn ńláńlá tán lámìlaka láwùjọ tí wọ́n tún ní owó papọ̀ pẹ̀lú ẹ̀ tán dẹ̀wò kò sẹ́ni lè má di kírísẹ́nì tí wọ́n o ṣùgbọ́n àwọn ọmọ wọn ti di kírísẹ́nì àwọn gẹ́ǹsì rẹ̀ ọlọ́lọ́ ọmọ bí Islam wọ́n yẹ ṣe gẹ́ni because àwọn ẹgbẹ́ ó tó máa fẹ̀gbẹ́ kan láìkí christianity wọ́n dẹ̀ máa defend christianity torí pé ìyàwó wọn belong síbẹ̀ ọlọ́ba kó ṣàánú wa so ẹmọ́dẹ̀wò ká máa sọ obìnrin èèwọ̀ tí ẹni kò islam aláwọ̀ rẹ̀ now tó bá wá lóhun fẹ́ gbà islam láwùjọ yìí ẹ dákun ẹ wá mùsùlùmí tó ti tó wà well grounded islam ẹ ní àlàáfíà ẹni ẹlọ́fẹ́ àmùsùlùmí pọ̀ lọ́kùnrin kí lẹ́wọ́ rọ̀dọ̀ kèfèrí náà bẹ́bẹ̀lẹ́ dìfẹ́ náà ọkùnrin yìí mẹ́yàn bá ti rárò kún wọ́n ti ṣe kíní ẹbá bùkan bẹ tó ń lẹ́ ọkàn ẹ lọ sẹ́lẹ̀ kejì mẹ́ẹ̀ ọkùnrin tó bá níyàwó kan vacancy dẹ̀ wà ó sì wà vacancy mẹ́ta ló sì wà fún kò tí ìbá ti ń sẹ́ dídé èèyàn fi wá lọ fẹ́ kéfèrí lájú àwọn àpíyà tí wọ́n jẹ́ ìyàwó Abu Talha nígbàtí Abu Talha nítorí tí wọ́n l'Abu Talha Islam gbàtán fẹ́fẹ́ Abu Talha Abu Talha ló fẹ́fẹ́ wọn yàwà dáadáa yìí tó máa sọ fún Abu Talha pé tó bá ti mọ̀ fún wọn fẹ́ àwọn nǹkan táwọn òbí ṣe sọ̀dá kí ẹ̀dàkùn ẹmọ ẹgbọ́n tó Islam tó bá ti Islam òun ni sọ̀dá kí táwọn fẹ́ gbà lọ́wọ́ Abu Islam tó ń ti bẹ́ Islam tó nítumọ̀ ní Madina so yẹn ni ẹ̀rí wípé tókùnrin bá sọ bẹ́ẹ̀ yẹn lè fẹ́ ṣùgbọ́n kìí ṣe irú àwùjọ yẹn má fi irú àwùjọ Mádínà tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ àti irú ìyàwó ọmọ tọ́lá ẹ má fi wérú ẹ̀yìn o wa òjàre wa yíwọ́ nam ní àwọn ọ̀nà mẹ́ta tí mo sọ káńsà lẹ́ẹ̀kan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo padà rántí ẹlẹ́ẹ̀kẹta ni àwòrán musad cancer of the breast ẹlẹ́ẹ̀kejì àwòrọ́mù rọ́hì òun náà ni kánsà ilé ọmọ kánsà of the womb ẹlẹ́ẹ̀kẹta kánsà rẹ̀ òun ẹlẹ́ẹ̀kẹta so náà obìnrin tí ó approach ọkùnrin ọkùnrin wá olóhun gbà kí ni kó ṣe kọwọ́kùnrin ní náà ni so wọ́n ni wọ́n ṣe orú ẹ̀sánàbí náà àdẹ́bì ló gbà bóbìnrin ṣe lè propose sọ́kùnrin àmì bọ́kùnrin ṣe lè propose sóbìnrin tóbìnrin sọ fún ògbà bẹ́ẹ̀ náà lóbìnrin náà lè propose sọ́kùnrin tó sọ fún ògbà ìyẹn ọ̀fà ojútì nítorí pé in tó ṣe nǹkan tó wà halali ni tó wà jáìzì ní tẹ́yẹ bá dẹ̀ ti ṣe nǹkan tó jẹ́tọ̀ kò nídìí ojútì kankan kí náà ń pè àfihàn lóró mọ́ ọkọ̀ àbóròrú kẹ̀kẹ́ <laughs> ẹwà ti fi lọ ní ọba ti ṣe kéré ẹ̀ẹ́sì kára sásọ ẹ̀ẹ́dẹ̀ tún ṣe nǹkan míì so ẹ̀ẹ́sì tún ẹwà tún ní tẹ́fẹ́ ọkùnrin ní ẹ sọ pé ẹni dẹ́sọ ọkùnrin ní so yóò túnmà sí pé wàláì kò túnmà sí pé obìnrin kò chíìpù rárá torí pé gata àwọn obìnrin máa ń wò nìyẹn pé èmi wá ni ma, tara mi lọ́pọ̀ nínú kò ń ṣe pé èèyàn tara èèyàn lọ́pọ̀ ẹ̀tọ́ ẹ̀rọ bá rí so tí kì bá ṣe wípé nǹkan tọ́lọ̀ bá rí pé láti ní ẹ̀tọ́ fún yàn tó ṣe ń gbà mí ìyẹn ní interest ẹnìkan yìí sọ so bóyá tíyàn bá padà wá lọ fẹ́ra mọ́ ọkàn lè má padà kúrò lọ́dọ̀ ẹnìyàn ẹ̀tí ọ̀nà lámà nísìn so ó mọ́ ń dá ń gbà míì tọ́nà bá nígbà bá sí nǹkan ní ẹ̀tọ́ fún yàn kí ẹ tàà láti fòfíìlì nǹkan yẹn so kọ́nà bá pàà lọ́mọ jẹ́ fitna lọ́jọ́ wájú anábi sallallahu alaihi wasallam ní idha atakum man tardawna dinahu wa khuluquhu fazawwiju illa takun fitnatun fil ardi wa fasadun azim arábi ní tọ́wọ́ bá yín ọkùnrin tẹ́ nífẹ̀ẹ́ sí ẹ̀sìn rẹ̀ tẹ́ yọ́nú sẹ́sìn rẹ̀ àti wá rẹ̀ fọ́sọ́wújú anábì ní ẹfún lọ́mọ̀fẹ́ ọkùnrin tó dá lẹ́sìn tó dá ní ọwá bá yín ọwá bèèrè ọmọ yín ẹfún anábì ní tẹ́ẹ̀bá lọ ṣe bẹ́ẹ̀ fitna ó ṣẹlẹ̀ lórí lẹ́wọ́ fasádù tó dẹ̀ lágbára ó ṣẹlẹ̀ ibi tí mo fẹ́ lọ nìyẹn because ṣẹ́rí fitna tí ó ṣẹlẹ̀ ní wípé <laughs> nǹkan tí ẹ fẹ́ kí wọ́n ṣe lọ́nà ẹ̀tọ́ yẹn àfàìmọ̀ ní kọ́mọ̀ mọ̀ ṣe lọ́nà tí ó tọ́ tó ṣe bá ní sí because wọ́n ti wà inclined in one way or the other tó ṣe bá ní sí wà lọ́ọ̀lá lọ́kùnrin ọ̀rẹ́ ẹ̀dá fi kàn ṣẹ́ẹ̀lì nítorí láìpẹ́ lórí nínú àwọn sáà sọ nípa pé obìnrin lọ ń bá ọkùnrin a rí pé obìnrin lónìí àbí pé ẹni ẹ̀ka ẹ̀ lọ́pọ̀ ni wọ́n máa ń sọ pé ẹni tó dáa nínú àwọn tó dáa nínú obìnrin kọ́díjà ló sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú kúrò bá báyìí ó rán ọmọ ọ̀dọ́ rẹ̀ tí wọ́n jọ ń ta ìlànà ìlànà ó sì kó ti ní ádàbò ti bí ìlú lọ́wọ́ àwọn ìṣòro àwọn ìṣòro olùrẹ̀ alábìta àwọn Muhammad kílódé ọ̀dí sí yàrá àárín ní àkókò tí ó ní kò tó orí kò sí oníbẹ̀ rẹ̀ nítorí bá rẹ̀ ní lóbìnrin tó ní owó tó ní àti tó ní òun fẹ́ràn rẹ̀ ṣọ́ọ̀ṣì alábìsàkẹ́ àti àtẹ̀síwá kí ló ẹ̀dá wà níwà ó ní ta ni wọn kọ́ lóde kíkì kò rí. tó ó ní ẹ̀kọ́ ìlànà pàdé ìlànà ọ̀dọ́ àpò àdọ́rà bóyá ìlànà ó ní ẹ̀kọ́ bí ọ̀pọ̀ táwọn náà rèé à ń ṣe pé wọ́ọ̀sì báyìí lọ kò tó bá dá ìgbà àwọn tó ṣe lọ à ń ṣe pé wọ́ọ̀sì báyìí lọ báwọn tó wà láti gọ́ọ̀mẹ̀ntì ó sì ń wọ́pọ̀ obìnrin náà lẹ́yìn báyìí gọ́ọ̀mẹ̀ntì tó o kò lọ fọ́n tó kó yá dá ìgbà àwọn tó lọ àwọn tó dá ní obìnrin náà ti ṣe pẹ̀lú alẹ́bọ̀lọ́ ìzákùnlọ kẹrà ẹ ṣe jẹ pẹ̀lú àfikún yẹn ìkẹ́kẹ́ bẹ tí ó escape mind mi nínú lecture náà tí mo fẹ́ sọ ó máa ń fa kí àwọn obìnrin àtọkùnrin gbà mí kán má ṣe nǹkan tí ó yẹ kán wọ́n ṣe ṣe rí age differences ó kò fẹ́ nítumà tó nǹkan níbi ọ̀rọ̀ ìfẹ́rẹ̀ ni nínú ọ̀rọ̀ ìyàwó nínú Islam ọkùnrin lè ju obìnrin lọ dáadáa obìnrin sì lè ju ọkùnrin lọ dáadáa wọ́n sì lè jọ jẹ́gbẹ́ méjèèjì ló sì ṣẹlẹ̀ sí Ànábì sallallahu tẹ́rí ẹ ìníwá ni mo jù ọ́ lọ tó báyìí nínú obìnrin ẹ má arrogance kò sí nǹkankan Khadija Khadija tó bíntu ah, Khuwailid tí wọ́n sọ tán sí ìyàwó dáadáa ni age difference ní mẹ́lá àrùn wàtà 15 years ni and Khadija fi 15 years ọdún mẹ́ẹ̀dógún ló fi gbà nẹ́bí lọ tó ń ti bẹ́ẹ̀rẹ̀ ó sallallahu alaihi wasallam ó fi ànẹ́bí ó submit ààrẹ fà sallallahu alaihi wasallam Khadija ànẹ́bí òṣìṣẹ́ Khadija lànẹ́bí jẹ́ ṣẹ̀mà kẹ́nìyàn fẹ́ òṣìṣẹ́ èèyàn in tí ànábì fẹ́ in tí kọ̀díjà fẹ́ ni òṣìṣẹ́ rẹ̀ tó yẹ pé ànábì máa ń bá kọ̀díjà ṣiṣẹ́ ni kọ̀díjà lówó lọ́wọ́ kọ̀díjà ní gbajúmọ̀ ní gbòrò Madina nínú àwọn obìnrin tó yẹ sí kí wọ́n ni gbajúmọ̀ ni abíyì ni kí wọ́n ti bẹ́ẹ̀ rí ọ́fẹ́ ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ̀mí ti gbogbo tó ní pátá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wàlláhì bá dẹ̀ fàgbárkà sí débi wípé

six years ìgbà tó pé ọmọdún mẹ́fà anẹ́bì dẹ̀ wà ní 53 years ìgbà yẹn sẹ́mà yí pé àwọn ọmọ anẹ́bì tí èsẹ̀ gbé àyíṣà pọ̀ gan àwọn ọmọ anẹ́bì tí wọ́n ju àyíṣà lọ gidigidi gan wọ́n pọ̀ gidi gan so ẹ wo age difference yẹn so mo fẹ́ sọ ní pé kódà àwọn obìnrin míì níta ti gbọ́ ni pé mo ẹgbẹ́ ọmọ rẹ̀ ló lọ ah torí ìyẹn ò ṣe nǹkan kan so ẹ báyìí nísìnyí so wàláì kò sí kankan níbi ọ̀rọ̀ zawaj èyàn lè fẹ́ ọgbẹ́ ọmọ ẹ̀yàn èyàn náà sì lè fẹ́gbẹ́ yáyàn kò yíba ní so ẹ má jẹ́ kí wọ́n kó tàjẹba wà láwọn ọ̀dọ̀ títí ń bẹ láwùjọ ni wallahu alam ìbéèrè tó tẹ̀lé ni pé ẹ̀dàkùn ẹja dákẹ́ ó ní pé obìnrin tó fẹ́ lọ́kọ ó wá lọlé ó sọ fáwọn òbí rẹ̀ bàbá ní kò tí ìyá ṣùgbọ́n ó wá ní bàbá bàbá bàbá bàbá wa fọwọ́ sí pé a kí ni ṣe ọ Ismailu yẹn ọmọ tiẹ̀ pé àjẹkọ́ ọmọ rẹ̀ Nàfísà ó lọ ilé ọkọ ó sàdí fàǹfà láàrin wọn ṣé bàbá bàbá lè overrule decision bàbá láti fọmọ yẹn lọ́kọ. Hmm. ìkíní nù ẹ má bínú ìkejì mo fẹ́ yá ma sí méjì méjì ẹ ń sọ nípa pé tọkùnrin bá pe ọkùnrin ẹ tó pe obìnrin obìnrin ò gbọ́dọ̀ má dá ọkùnrin lóhùn tó bá jẹ́ pé ọkùnrin tí ò tí ò tí ò responsible obìnrin wa ọkùnrin wa ó wá pé ìyàwó ìyàwó wa á dá lóhùn ṣé ẹ̀ṣẹ̀ wà fún ìyàwó yẹn ìbéèrè kù. naam. Oh, naam ìbéèrè alákọ̀ọ́kọ́ ó wà technical gan ṣe rí tí irú situation yẹn tó bá wáyé báyẹn sísà nídìí ọkọ ó ti wá bàbá rẹ̀ sọ̀rọ̀ bàbá rẹ̀ gbọ́ bàbá bàbá rẹ̀ wá ní àkílù ń ṣe ìwọ ọmọ mi ọmọ mi lóhun nídìí ọkọ olóòṣè kíníkan èmi ò fi wọn lọ́kọ o bàbá bàbá yẹn lè fi wọn lọ́kọ nǹkan ṣe ní bàbá bàbá bàbá yẹn náà ni kò tí yẹ bá ń sìn so bàbá yẹn ni bàbá bàbá dẹ̀ ní ó ní ráìtì àwọn ráìtì kan lórí ọmọ rẹ̀ in fact bàbá yẹn lè sọ fún yẹn wípé kọ̀yàwó lè rẹ̀ tó sì kọ̀ tó bá jẹ́ sí wípé obìnrin yẹn kò níwà kò níwà kódà kó lẹ́sìn tí ò bá níwà tí èyí jẹ́ pé báyá ẹ̀sìn ni bàbá yẹn kórìíra lára rẹ̀ òun ló ṣẹlẹ̀ nínú tànábì Ibrahim Ismail ìgbà tí anábì Ibrahim wá Ismail lọ tí ó délé kọ̀ bá Ismail nílé ó wá bá ìyàwó rẹ̀ yìí kò pán àlejò ló bó ṣe kó pán lé bàbá yìí sì bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ kò sí lálejò kò tí ẹ̀ gbá kò tí ẹ̀ àbáyẹn wọ́n tàtọ́ wá fẹ́ máa lọ ọwá kọ̀ lẹ́ta lẹ̀ pé tí ọkọ rẹ̀ bá ọkà sọ fún lẹ́nu pé tọkọ rẹ̀ bá ti dé sọ pé mo ní kó pààrọ̀ lẹ̀kùn ẹnu ọ̀nà

kò tún bá ní ìjọ Ismail náà wá ní tó tọ́kọ̀ rẹ bá dé sọ fún lẹ́kún ẹ̀nà náà rẹ̀ sọ pé mo ní kó sókó lé o ó lè dé lọ́wọ́ ní bàbá àgbàlagbà kan láwọ́ àwọn àgbàlagbà dáadáa báyìí tí àwọ́dà mú ṣe wọ́n dẹ̀ ní ìjọba ti dé wọn nílẹ̀kún ẹ̀nà náà wọ́n ní kẹ́ sókó lé wọn nìkan alhamdulillah ìwọ náà rí lẹ̀kún ẹ̀nà náà wọ́n ní kí n gbọ́ ọmọ dáadáa ni so bàbá nírò ráìtì yẹn gbà mí tó ṣe bá ń bì so ó nírò wọ́n ní obìnrin tí ọkọ rẹ̀ wà responsible ọlọ́wọ́n bá kí ó sọ akúrò ń bẹ̀ ọlọ́wọ́n bá kó sí àwọn ọkùnrin lẹ́ni tí ó wà responsible obìnrin yìí wà rí ó wá ń kọ̀ fọ́kọ yìí láti má súnmọ́ wọ́n ní tóbìnrin yẹn sí kò ní ẹ̀ṣẹ̀ now ilé eléyìí yìí ó pín sí ọ̀nà méjì ṣẹ́rí nítòótọ́ nínú nǹkan tí obìnrin máa fi ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu òun ni kọkùnrin náà sí ojúṣe rẹ̀ tó yẹ kí ọkùnrin ṣe lórí obìnrin tí ọkùnrin fi lẹ́tọ̀ọ́ sí kó pa obìnrin láṣẹ kọkùnrin yẹn sì tẹ̀ láṣẹ rẹ̀ ṣùgbọ́n gbà míì rèé ọkùnrin ó fẹ́ wà responsible but the roof situation ó ogelege kò jẹ́ kó rí ojúṣe yẹn ṣe ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ a ma bẹ̀lọ́ wọn fún kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó bò láṣìírí ó wà responsible bet kò ní agbára láti ṣe ènìyàn wọ́n kí n sọ pé ọkùnrin yẹn wà responsible bá ẹ pé rú ẹ̀ náà ni wọ́n gbà lérò ọkùnrin yẹn wà responsible bet àìní sọ́dẹni tí ò lè ṣe kíni tí ò lè náwọ́ eléyìí sì ni àdáwò látọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹgbà àwọn tó rí bẹ́ẹ̀ kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kọba àdùn wọn nú kọlọ̀bà kọba àtútù wọn ọkùnrin tó wọ̀n wára responsible gẹ́gẹ́ ó ní àbọ́yẹ kó wọ́n jù ní wá mú tí káàkiri àbí kan ń ṣe rádaràdá káàkiri kò yẹ kò tọ́jú ọmọ kò tọ́jú ìyàwó eléyìí tí ìyàwó òfin ní tí ó fi máa kọ̀ fún ònà eléyìí tí ìyàwó fi máa kọ̀ fún nǹkan tá sọ fún ìyàwó ni kí ìyàwó yẹn máa kọ̀ fún rèé ó ti ń ṣàbòsí fọ́kọ yẹn nìyẹn

ìyàwó sábìtì bin Qais bó ti bèèrè lọ́wọ́ sábìtì bin Qais kódà ó sọ pé sábìtì bin Qais òun ò rálìbù kankan lára nípa ẹ̀sìn òun ò sì rí ìwà kankan ju pé òun ọ̀kan láìkí ẹ̀ náà òun sì ń kó ìrà pé jẹ́ sí pé òun ọmọ wá ṣe kúfùrù kúfùrù ní pé òun ọmọ sàìmórí sí òun ò ní tẹ̀lé òun ò ní gbọ́rọ̀ sí lẹ́nu tó bá dẹ̀ bèèrè irú ẹ̀rẹ́ tọkùnrin bá ti lè fún nǹkan tí ó ṣe ni pé yóò dá sọ̀dá kí tọkùnrin yẹn fún nígbà tó ìfẹ́ ra wọn yóò dá padà fún sẹ̀pẹ́ tó ah encourage nítorí ìyẹn bẹ̀tà ń encourage irú kí níkà ilẹ̀ rọrùn tó rà fẹ́ kílẹ̀ yìí túká now ṣùgbọ́n tí ó ah èyí tí mo kàn fẹ́ parí ẹ̀ sí ni pé tí ó bá wá ti dá sọ̀dá kí padà fọkùnrin yẹn yọ́kàn sí haidọ̀ ẹ̀yọkàn péré lẹ́yìn haidọ̀ ẹ̀yìn rúmọ̀ lọlé wọn kò ń sóṣù kan haidọ̀ kan náà ni haidọ̀ ni wọ́n fi ń ka àìdà haidọ̀ tẹ́yẹ̀ bá ti lè ṣe haidọ̀ tó bá fi lè dá àìdà alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá tún rí haidọ̀ ẹlẹ́kìtàn pé ó pọ́sibù kéèyàn kọra yẹn lónìí kó lè rí haidọ̀ lọ́la so tó bá ti lè parí haidọ̀ yẹn tó bá yẹ pé ìdà aláì haidọ̀ mẹ́ta ni haidọ̀ tún rí haidọ̀ ẹlẹ́kejì ó lè mọ́pọ̀sù mẹ́ta tí haidọ̀ mẹ́ta ó fi pé bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ yọkan yẹn náà ó lè mọ́pọ̀sù kan

wọ́n láwọn gbọ́ pé àwọn àfáà dáadáa kan wọn fẹ́ yàwó tán fi kú wọ́n wá mú àpèjú wá gẹ́gẹ́ bí àfáwà Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n láwọn gbọ́ pé wọn fẹ́ yàwó tán fi kú bẹ́ẹ̀ ní tòótọ́ wọn fẹ́ yàwó kísà wọn nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tí wọn fẹ́ yàwó wọn fi kú kódà náà sọ̀hábà sáwà náà wá lè kọ́ sí wọn a ò lè kọ́ sí wọn nítorí pé tí ara wọn wọ̀nyí kèé ṣe wípé wọn fẹ́ fẹ́ yàwó ṣùgbọ́n wọ́n wà carried away pẹ̀lú àwọn nǹkan kan tí wọ́n ń ṣe tí wọ́n rò pé àwọn padà fífẹ́ ìyàwó tí wọ́n padà wá gbà wọn láàyè tọ́lọ̀mbà lè gíra fi ní kìrìsìtàdé wọ́n ò dẹ̀ tako ìyàwó fífẹ́ kódà wọ́n kọ oríṣiríṣi àwọn tírà àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ múkẹ̀yàn so èmi ò bá rò pé ànábì yẹn gangan ló yẹ kó kọ́ sí nígbà tó fẹ́ kọ́ sí àwọn tí wọ́n fẹ́yàwó yẹn tó tí bá ń sìn so ṣe rí nǹkan tó fà ní pé àwọn àfáà yẹn wọ́n bízí gan pẹ̀lú à ń sàlàyé ẹ̀sìn láwọn àsìkò wọn nítorí pé nígbà yẹn ẹ̀sìn ti fẹ́ dojú délẹ̀ àwọn oníbídà àti wọ́n ti lágbára gan láwùjọ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa sọ àwọn èèyàn nù so ìmọ̀ kọtíra ìmọ̀ sàlàyé ìmọ̀ oríṣiríṣi àwọn kìíní yẹn ó fà tí wọ́n fi wà distracted débi pé in fact àwọn olùmọ́jẹ́ kúrò pé wọn ò kí ń rántí gan wípé ó káwọn fẹ́ yàwó ni níbi tán wà tán wà bízì dé so kò ń ṣe pé wọn màmá fẹ́ yàwó fẹ́ bá ń sìn so tí wọ́n náà bá rí bẹ́ẹ̀ tó bá fẹ́ yàwó tó sì lè mára jó ọ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n encourage yẹ nítorí pé àwọn tí encourage àwọn èèyàn lórí nǹkan yẹn tó báwọ̀ làwọn sì encourage àwọn èèyàn ànábì ò encourage wa lórí irú

ẹ má bí náà kankan tí ìyẹn ní sùn ní sùn wá yọ lójú ní parí láti ní sùn tá a máa ń tò a máa wù gbọ́dọ̀ wa náà ní kí a ní sùn kí nẹ́tù bí kí a fi parí láti náà lè sún ara tí ó sáà máa náà rẹ̀. náà alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní sí ọba kan èèyàn tó lè èèyàn lọ́kọ ọba kan èèyàn bọ̀dá èèyàn ni ìjọ́ ń pè lọ́bà kan ó ní ẹni tó yẹ pé bàbá kan náà jọ pààyàn papọ̀ ṣùgbọ́n ìyá kan ò pààyàn pọ̀

bóyá àbúrò bàbá rẹ̀ bóyá ẹ̀gbọ́n bàbá rẹ̀ bóyá bàbá bàbá rẹ̀ àbí àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn àbúrò rẹ̀ tán lè fi lọ́kọ tó bá jẹ́ mùsùlùmí àwọn ní ìpìlọ́kọ̀ tó bá ti wá sínú mọ̀lẹ́bí agbè lọ síta àwọn aláṣẹ yóò padà lọ so bó ṣe rí nìyẹn so àmọ́ pé ẹlẹ́bọ̀ ó fi mùsùlùmí lọ́kọ láyélayá Kùránì ìtakò ni pé wọ́n ní ṣíyàn lè mari ní àlàáfíà ètò ìlera tí a wà yìí tí wọ́n fara wọn kéèyàn lóyún nígbà tí a bá wà nílé ẹ̀kọ́ èyàn ṣe pé èyàn ti ní bùkátà sí ọkùnrin tó yẹ pé ó lè fa kéèyàn ṣe zìnà èyàn wá wò pé ìṣì ah, fẹ́ kí ẹ̀kọ́ mi stop ṣé kí ní ìṣe ó ṣe kó papọ̀ tákàn má rí tàbí sọ fúnra pé tó ó kọdún méjì sí ń parí ó kọdún mẹ́ta sí ń parí jámà jámà rí ká mọ̀ súnmọ́ra wa ṣùgbọ́n kí á mẹ́ tí lóyún tí láti parí ìyẹn lè ṣe bẹ̀rẹ̀ sí kàtó burú bẹ̀ ó ti bá ní tó wà láwù dáadáa ṣe àti tí tẹ́yìn ó bẹ parí tí yẹn bá jẹ parí tí yóò lóyún nígbà tí yẹn bá fẹ́ ní oyún ni ó fa nìyẹn tó ti so àmú mẹ́nu bá family family planning ó pín Islam ò tako family planning tó child spacing la fẹ́ ṣe a fẹ́ fi àlàfo sọ́mọ pé kí ara ìyá lè lè díẹ̀ sí kó tó lóyún mi kára ìyá lè lè díẹ̀ sí kó tó lóyún mi ìyẹn kò sí kàtó burú mẹ́ wọ́n pè ẹ ní tanzimul usra àwọn pé kíní ní tahdidun nasli òun ni ò dá tahdidun nasli ní kí n fi gbèdéke sí ọmọ tí yàn fẹ́ bí pé ọmọ mẹ́ta náà lábì ọmọ méjì náà lábì ọmọ márùn náà lábì èyí wọn ò dá kò yíba yìí ẹ má fi tahdid ẹ má fi gbèdéke sọmọ tẹ́ fẹ́ bí ó yíba yìí sí àmọ́ ẹ lè fi àlàfo sáàrin ọmọ òun ló bàbá pẹ́lú àwọn sọ̀hábà náà ma ń ṣe azlu lára family plan ní azlu wa kúnnà na'zilu wal Qur'anu yanzil anábi sọ àwọn sọ̀hábà sọ pé àwọn ma ń ṣe azlu hadithu Jabir ibn Abdullah tí n bá gbàgbé àwọn ma ń ṣe withdrawal method wal Qur'anu yanzil Qur'ani dẹ̀ ma ń sọ kalẹ̀ ń gbà yẹn walau kana shay'an yunha anhu lanahana anhu al-Qur'an tó bá jẹ́ ní pé nǹkan kan tí wọ́n kọ̀ fún akámọ́ṣe ní tí ọba dánú ẹ̀sìn ni ọlọ́wọ́ bá àlékẹ́ lọ́wọ́ sọ fànàbí inú al-Qur'an pé tánàbí ọba sáti ẹ̀mà sí bọ́lọ́wọ́ bá máa tẹ̀pá nàbí ò ní ma ìbàtà ń ṣerú nǹkan yẹ torí àsírí láàrin ọkùnrin àti obìnrin ni ṣùgbọ́n ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó dá wọn mọ̀ so ọlọ́wọ́ bá sọ fánàbí bí àwọn ìjọ rẹ̀ ń ṣe nǹkan báyìí sọ pé kò dá so azlu rẹ̀ lára àwọn church spacing náà ni so kọ́lọ̀ bá kó sànà wà ọlọ́wọ́ àdá Okay. Hey, it's na kí ni ẹ̀ṣẹ̀ tó wà fún mùsùlùmí bíyá kìtìrì ìjà ó sàlókè ìlú ẹ̀ṣẹ̀ sáà ìyẹn ó há kìtìrì ní ìjà kìtìrì ìjà yóò lọ́dọ̀ ayé lọ́sẹ̀ tó yá tó gbìyànjú bá ti dáadáa ní ọ̀sẹ̀ wíkẹ̀ tó fẹ́ wá níbi olùdámọ̀ ìsàbí táyájá ìbí kọ́wà rẹ̀ tó lànà fún yìí bẹ́ẹ̀ kejì ní pé kí ìdájọ́ wà fún àwọn mọ̀lẹ́bí àwọn ní àwọn ìgbà dáwọ́ ìdọ́dọ̀ ọmọ àwọn ní ìlú ti wà ní àwọn ènìyàn ọkùnrin lára ìgbàdáwò náà mùsùlùmí tó ń yá kírísítẹ̀nì ní hijab aláburú ni mùsùlùmí ẹ̀ aburú ẹ̀ ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ ó ń fi ẹ̀sìn rẹ̀ àti àmì ẹ̀sìn ó fi ń ṣe yẹ̀yẹ́ báwo lè yóò ṣe mú nǹkan aṣọ ẹ̀sìn aṣọ àmì ẹ̀sìn tàbí ma mùsùlùmí so ọkọ́kọ́ disrespect religion rẹ̀ náà o dẹ̀ wọ́ ẹ̀sìn ńlẹ̀ o dẹ̀ respect uniform Islam aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ọ ṣàbòsí fún school authority èèyàn ó yẹ kí ó ti tako òfin àwọn aláṣẹ léèwé òun náà tí wà rí pé òun tako òfin wọ́n wá fún ní kọ́bárọ̀ ó fún ní ìkà tí ó fi corruption láyé ìwọ náà wà nínú àwọn Buhari yẹ fight torí pé ìwọ náà ìdáǹgbẹ̀ yìí corruption náà nìyàn káfẹ́ mọ́ maneuver káfẹ́ mọ́ jump hierarchy káfẹ́ mọ́ try láti káfẹ́ mọ́ káfẹ́ mọ́ jeopardize effort àwọn authority kí ní yóò dá o ìkọ́nà wà kó sànà wà so aburú ni méjèèjì náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní sísà eh, wọ́n ní kí ni a lè sọ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tán sọ pé wọ́n sọ fọ́kọ ìyàwó pé ah, àwọn ìgbàdáwórì nílé wa wò kí ni àwọn ọkọ àwọn ọmọ ti wà lára a ò kí ń gba dáwí eléyìí pín sọ́nà méjì ṣẹ́rí ní táwọn òbí ń pè ní dáwórí yàtọ̀ fún tí Islam ń pè ní dáwórí tó bá yẹ pé lè táwọn òbí ń pè ní dáwórí ẹni wọn àti ẹ̀lẹ́tọ̀ àti ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni táwọn owó orí táwọn òbí máa ń gbà lórí ọmọ wọn tó bá fẹ́ lọ́kọ wọ́n wá kọ líìsì iṣu ọ̀fà ẹ̀gẹ́ wọ́n tàbí akọ gbogbo ẹ̀ owó ìyá àdíàrò owó ìyá lé owó sígbá owó ọmọ lé owó ìyá ń gbọ́ owó kalẹ̀kùn àwọn kìí o àwọn ẹntánpè ní dáórí ni èyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìsìláàmù ní kẹgbà nítorí wípé ìfara ní àwọn èèyàn ìdẹ̀jẹ́ dúkìá àwọn èèyàn lọ́nà ni ẹ ní ẹ̀tọ́ òbí tó yẹ fọmọ ní ẹ̀tọ́ àti eto lórí ọmọ tó tọ́ bá wà lè gbáre ọjẹ dúkìá ọkọ ọmọ yẹn lọ́nà ìtọ́rọ́nà àbòsí ni bẹ́ẹ̀ kò dá tó bá yẹ pé yẹn náà pè ní dáórì bẹ́yìn bá lẹ́yìn ẹgbà lẹ́yìn mọ́ndàlá lẹ́yìn dá púpọ̀ ṣùgbọ́n dáórì orí ọmọbìnrin gẹ́gẹ́gẹ́gẹ́ ìyẹn náà pè ní dáórì oní sọ̀dá káwọn bí wọ́n sọ pé mọ́wìlẹ̀ sá sọ̀dá kíkẹ́kẹ́ fọ́n mọ́ wá a ò kó gba sọ̀dá kíyàn kan wá sọ pé àwòkí ń gbà ń lè wá à wọn kí nǹkan tí ṣẹ̀rí àníká obìnrin gbà tó dẹ̀ sí lọ́rọ̀ pé kan gbà láti fi legalize ìsúnmọ́ ọkùnrin wọn so kí wọ́n má sọ pé àwòkí gbà ń lè àwọn so tó bá yẹ pé òun ni a ṣe wá sí fún wọn wípé elé báyìí wọ́n fẹ́ fi ẹ̀tọ́ ọmọbìnrin ìdùn rí wọ́n dẹ̀ fẹ́ ṣe ń tọ́ yàtọ̀ sí ìsìlámù so a kàn sọ ọmọbí kan gba ẹ̀ẹ́ wọ́n ní yàwó sára ni wọ́n kí ń ṣe ní Ìlọrin láti mọ́ sí yàwó sára bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe wọ́n ti ṣe máa náà nísìnyí o bẹ̀t ìkan sì ìṣẹ̀lẹ̀ nígbàtí mo wà lọ́lọ́jẹ̀ ó ṣúrẹ́ni ó họ́ dìgan ó máa gbé lọ ìyàwó sára rẹ̀ àwòmábi tí ó sọ ọlẹ̀ sí ọkọ tí ó fẹ́ fẹ́yàwó pẹ̀fẹ́ àpò mẹ́fẹ́yàwó kó mẹ́ pé yàwó ń bọ̀ gan kò sẹ́ni tí wọ́n mọ̀bí tí wọ́n ń gbé àwọn yẹn lọ wọ́n tàn lọ àwọn méjèèjì gan kò sí compatibility láàrin wọn wà ẹlẹ́ẹ̀kejì sáńtì ẹ̀ láwọn fẹ́fẹ́ ra wọn kan tú ẹlẹ́ẹ̀kẹta rèé ṣé wọ́n ready so wọ́n prepare morally emotionally anything lì wọ́n prepare so kọ́nà bá kó sànà wọn kọ́nà pọ̀ eh, pẹ̀lú uh, ìjọ́ ìyàwó ìkejì ni pé kí ìdájọ́ tó wà fún obìnrin tí ń kọ̀ tí sì ń kọjú kí ọkọ rẹ̀ ó fẹ́yàwó kejì ìkẹta dídé rẹ̀ dàgbà ẹ̀rọ ti dáhùn ni pé kí ni òsùn wọn padà sí wọn báyìí. ok alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹjẹ́ bẹ̀rẹ̀ láti bí mo ti rántí ok wọ́n ní kí ni ìdájọ́ ọkùnrin tó ń sá lọ níjọ́ ìyàwó question yìí ó ọlọ́run wọ́n ní wọ́n ní if the bride on her wedding day wọ́n ní tí ọkọ tó bá sá lọ lọ́jọ́ ìyàwó should the marriage still continue or not ọlọ́run kó ṣàánú wa ilé ìbáyìí lágbára gan so tọ́kọ ìyàwó bá ti sá lọ ìyàwó ti dúó nìyẹn kò yíwá ìsìn so kán lè tè lè mú kọmà bẹ̀lókù ní tó bá rí tó fi sá lọ kán lè tè ya yanjú ẹ̀ kò yíwá ìsìn nítorí pé dípò sọ́kọ ìyàwó ẹ̀dà fún sálẹ̀ fẹ́sọ ìjì fún ọkọ ìyàwó ló ti sá lọ a ò dẹ̀ mọ́ nǹkan tó rí tó fi sá lọ ọlọ́mọdé irú ẹsẹ̀ rẹ̀ sí wa ìrọ́sẹ̀ lẹ́yìn báyìí nǹkan ó fọ́ nìkan kí irú ẹsẹ̀ rẹ̀ lọ́jọ́ ẹ̀yẹ yàpẹ́ ẹ̀lákùn kí ni kán ma wá ṣe fún ìyàwó ẹ̀kún wọ́n ma ra mú ni wọ́n ma rọ́ mi jùkìlẹ̀ lórí pé dákùn tó because ṣe embarrassment ni kó wò ní àbí ìnáwó tí wọ́n ti ná àyíwó ṣe bó kàṣe bá ṣe ò jẹ́ so kọ́nà bá kó sànà wa so tọ́kọ bá ti lè sá lọ so kán gbìyànjú kí wọ́n kan lè mú kí wọ́n dẹ̀ pẹ̀tù sí lọ́kàn kán máa kí ló fà tó fi sá lọ tó bá rí pé nǹkan tí wọ́n lè rí ni kán rí ṣe tó bá rí pé nǹkan tí wọ́n ò ṣe ṣe náà ni so kán stop ìyàwó yẹn kán wá ìyàwó mi fún kán wọ́kọ̀ mi fún arábìnrin tọ̀hún náà ọlọ́mọ jẹ́rú ẹ̀ṣẹ̀lẹ̀ sí wa naam wọ́n ní obìnrin tí ò fẹ́ kí ìyàwó rẹ̀ fẹ́ ọkọ rẹ̀ fẹ́ ìyàwó kejì tó ń kọ́ dì kí ni ìdájọ́ ìyàwó náà alákọ̀ọ́kọ́ ìyàwó yẹn lè jẹ́ kèfèrí tó bá jẹ́ sí pé ó ń tako sàádùt ó ń tako kọ́kọ́ ń fẹ́ ìyàwó kejì mẹ́ta kẹrin ó lè yóò di kèfèrí bẹ́ẹ̀ nítorí pé òfin Ọlọ́run bá tọ́nà bá lékẹ́lá ṣe lẹ́tọ̀ọ́ lòun tako ló ṣe léwọ̀n so ibá ìsìn kọ́nà ọba kó sọ wa kúrò bẹ́ẹ̀ àwọn obìnrin àdánwò lálá tó lágbára gidi lè bá ìjẹ fún wọn so ẹ̀dẹ̀ ní láti kóra yín níjà lórí àdánwò yẹn so aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ sí pé kò tako kinní yẹn bet ìfẹ́ ẹnu ló gbé bóyá ìwọ kọ́ ló pè wù pọ́kọ̀ rẹ̀ ò tí ní tó torí pé tó bá yẹn pa bá fi sọ́wọ́ rẹ̀ ọkọ̀ rẹ̀ kò ní ní tó láyé káríkì àmòbí tó ẹbá fi decision sọ́wọ́ obìnrin pé kó decide lórí kọ́kọ́ fẹ́yàwó tọ́kọ́ fi ra gbogbo ọ̀fà yìí a kàn sí wà sí a dẹ̀ gbìyànjú àti léṣe tọ́ jìnà sí tó ṣe bá ní sí so irú ìyẹn kò tó yí báyìí torí pé ìjọ mẹ́yàn ló ń dàmú ẹ̀ kò takò kí níyẹn kò takò ṣùgbọ́n ṣètọ́nù ló ń dàmú ẹ̀ so bó ṣe rí nìyẹn sọ́dáàkì wọ́n ní kí ni gbèdéke sọ́dáàkì ń sìn bóyá ẹni tó bèèrè bóyá wọ́n pẹ́dé a jọ wípé kò sí gbèdéke kàkà àtàn sọ wípé ní sọ́ọ̀bù zaka iye tí zaka wọnú owó ní lásìkò yìí iye tí yóò sì yọ mẹ́rin ní sọ́ọ̀bù iye tí sọ́dá àkí jẹ́ lásìkò ire ẹ̀yà ara apagilé ní sọ́ọ̀bù sọ́dá àkí yẹn ìsọkúsọ ìmọ̀ sọ yẹn kò sí ní sọ́ọ̀bù fún sọ́dá àkí pé lásìkò kan ò sọ́dá àkí báyìí ó iye báyìí ni ó so ó sì lè tún padà tún mo <laughs> lọ síbi ìgìkan lọ́sọ ìgìkan lọ́jọ́ kan àwọn àbá àtọ́wà ń jòkó bá ní tó ẹ̀yà wípé tó iye tí sọ̀dá kí jẹ́ lásìkò yìí nísìnyí sẹ́mọ̀ pé máa ń lé ní máa ń dí ni ìrọ̀mọ̀ wọ́n ní àwọn àfáà ká sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn mú wá fúnra yín bẹ́ẹ̀ lórípò láwọn sọ wípé sọ̀dá kí so kò sí iye tó kéré jù lọ fún sọ̀dá kí kò dẹ̀ so at Islam kà encourage wa ká jẹ́ kí sọ̀dá kí wa kó kéré dáadáa ni àwọn ìyàwó ànábì kò sọ̀dáàkì kéèkéèké Abdurrahman bin Auf náà sọ̀dáàkì rẹ̀ kéré gan tó ìfẹ́yàwó tó ṣe bá nísì ọ̀pọ̀lọpọ̀ náà wọn sọ̀hábà bẹ́ẹ̀ kódà Umaru máa ń discourage àwọn èèyàn lórí gbígbà sọ̀dáàkì tọ́pọ̀ Umaru ní tọ́bá yẹ kó bá lóore ní anẹ́bì ni ò bá ṣe tó ti bẹ́ẹ̀rẹ̀ sọ̀dáàkì anẹ́bì kéré gan lórí àwọn ìyàwó ẹ̀ tó bó ṣe rí nìyàn àwọn mass ok mass marriage láti ní mass burial náà fún àwọn obìnrin àtọkùnrin wọn tara tá ìfúnlẹ kí ni àìsàn nípa ẹni. ọlọ́run bá kí ó ran ìjọba kánù lọ́wọ́ eléyìí tí wọ́n tí máa rí ṣe inú dáadáa ọlọ́run bá kó fi rọ̀ wọ́n lọ́rùn eléyìí tí wọ́n ń ṣe tó kù díẹ̀ káàkó abẹ́lọ́bà lọ́sùn sáwọn tara kó fún wọn ṣe bẹ̀ nínú dáadáa tó yẹ kí àwọn ìjọba stéètì míì so mo ti mẹ́rin bàárà nígbà tí mo ń ṣe lecture lọ́wọ́ a mass marriage tí wọ́n ṣe yìí fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí 1500 yìí lára ojúṣe ìjọba láti mójútó bíìsì náà ṣe kéré láwùjọ and láti mójútó welfare àti well-being àwọn èèyàn láwùjọ báwo làwọn oṣù pípẹ̀ sí ayé tí ó rọ̀ wọ́n lọ́rùn tí ó gbádùn àìmẹ́yẹ ìyàwó mi àìmẹ́yẹ obìnrin mi ló jẹ́ sí pé ó ní bùkátà sí nǹkan yìí tí ó sì lágbára bẹ́ẹ̀ àìmọye ọkùnrin náà ni tí ó káwàá rí gọ́ọ̀mẹ́ntì kó hejì wọn kó assist wọn lórí nǹkan báyìí tí ó lára dáadáa tí ìjọba máa ń ṣe fáwọn ará ìlú tí abẹ́lọ́mà Allah subhanahu wa ta'ala kó máa pín wọn nípa lórí ẹ̀ tí àwọn tí ó bá tún máa gba ìjọba lẹ́yìn wọn ọlọ́run jẹ́ ká máa tẹ̀síwájú rí dáadáa ọlọ́run jẹ́ ká lè takú síbẹ̀ àwọn ìjọba àwọn ààyè ibi tó kù náà tó fi tó dọ̀bà ọ̀dọ̀ tiwa náà ọlọ́run bá kó dáhùn kí ó bá wa ṣe lè náà ní ọ̀rùn fún wọn